ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí fún àwọn olórí ní twenty four hours again o láti move out of the palace wọ́n ní wọ́n ní tí wọ́n bá kó ẹrù wọn àwọn máa bá wọn pe àwọn security tó máa wá kó ẹrù wọn bí a ṣe gbọ́ nì ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé láti bí ọdún kan lé nìní kábíyèsí ti ń sọ fún àwọn olórí pé kí wọ́n kúrò nínú palace kan lọ́ọ́ ra lé wọ́n ní wọn dáhùn the only person tó ra lé òun ni olórí Tèmítọ́pẹ́ àti Dr. Lizzie tó bi kábíyèsí ra ilé fún recently wọ́n ní àwọn ìbejì ni wọ́n rà fún ṣùgbọ́n àǹtí wahem àti r wọ́n takú wọn ọ̀rá lé o ilé tí kábíyèsí impose fún àǹtí wahe àmọ́ bóyá kó lọ bẹ̀ àbí kò kó lọ bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní kábíyèsí fún wọn twenty four hours wípé tí wọ́n bá kúrò nínú palace àwọn máa ru gbogbo ẹrù wọn síta ni bí a ṣe gbọ́ nìyẹn allegedly ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹ̀wà gbogbo lè ń kán Yorùbá ni a máa ń sọ lórí channel yìí a máa ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tó sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe o airtel notification bell kẹ̀dẹ̀ subscribe so, so that tá ti post any gist ẹ máa rí i òkè òkè ni ọláyin á máa lọ ọláyin ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé ó yà wá lẹ́nu nígbà tí à ń gbọ́ wípé gbogbo àwọn wàhálà àti ìdààmú èyí tí àwọn olórí yìí ń ṣe yìí ó tó ìjọ́ mẹ́ta lénìí tí wọ́n ti ń ṣe ẹ̀yin èèyàn lé wọ́n ní kí wọ́n lọ ralé wọ́n yarí wọn ralé wọ́n ní kábíyèsí ṣe bẹ̀bẹ̀ wọ́n ní kábíyèsí ò tiẹ̀ jẹ́ kán fura wípé àwọn ń ra ilé fún wọn wọ́n ní kábíyèsí ò jẹ́ kán fura rárá wọ́n ní kábíyèsí wọ́n ra ilé yìí wọ́n ní six estate ni wọ́n dẹ̀ rà á wọ́n nígbà tí kábíyèsí máa announce pé àwọn ra ilé wọ́n ní inú àwọn olórí bàjẹ́ ni nítorí pé wọ́n fẹ́ kúrò nínú palace ẹ̀yin èèyàn lé ẹ rí pé ìtúlágbára gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ yìí ìdùnnú àti ayọ̀ la fi ń gbọ́ wípé ó dùn wá ó dùn mọ́ wa láti rí i wípé àwọn olórí yìí wọ́n ra lé àwọn olórí yìí wọ́n ra lé a dúpẹ́ yín kábíyèsí wọ́n ní àìṣe kábíyèsí tiẹ̀ ti ń gbé ìgbésẹ̀ ńlá yìí tí wọ́n ò jẹ́ kí anybody mọ̀ wọ́n ní ilé yìí wọ́n ní ilé tó dáa ní kábíyèsí rà fún wọn ní kò sí nǹkan tó ń fẹ́ tí kò sí nínú ilé yìí kábíyèsí dẹ̀ fún wọn ní twenty four hours pé kán fi kó ẹrù wọn kí wọ́n lọ síbẹ̀ wọ́n ní kábíyèsí sọ fún wọn wípé within twenty four hours twenty four hours tí wọ́n bá kó ẹrù wọn kúrò ní inú ilé yìí hmm, nǹkan tí àwọn máa ṣe ipe ẹrù wọn wọ́n máa bá wọn kó lọ síbẹ̀ tipátipá ni nǹkan tá a gbọ́ tí wọ́n ní kábíyèsí sọ allegedly ni o. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà wo ìgbà tí kábíyèsí ti sọ fún àwọn olórí kan lọ lé kábíyèsí ní sùúrù fún wọn ó ti ń lọ síbi one year ní ìsìn tí kábíyèsí ti ń sọ fún wọn wípé kí wọ́n lọ ra ilé wọn ò dáhùn wọn ò fẹ́ ṣe anything wọ́n ní pé àwọn ò ní kò nu palace yẹn especially Mariam àtolórí Ronke wọ́n láwọn ò ní kò nu palace yẹn pé kò sí nǹkan tí kábíyèsí lè ṣe fún àwọn so nítorí ìdí èyí wọ́n ní kábíyèsí gbé ìgbésẹ̀ o wípé tí wọn bá ti kó ẹrù wọn ní àárín twenty four hours àwọn máa kó ẹrù wọn jáde fúnra àwọn nǹkan tá a gbọ́ tó ní kábíyèsí sọ nìyẹn ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé kábíyèsí ní sùúrù gan ẹni tó bá ní kábíyèsí ò ní sùúrù omi ìpẹ́ nìyẹn gangan fún rẹ̀ ó ní problem kábíyèsí ní sùúrù gan fún wọn ni so right now wọ́n ní kábíyèsí ní twenty four hours làwọn fún wọn o kí wọ́n fi kó ẹrù wọn kúrò ní inú palace àwọn bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lè tá tún gbọ́ update míì lórí èyí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń gbàwẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń gbàwẹ̀ tẹ̀ ń gbàdúrà síwájú ọlọ́run ẹ kú oríire o ó máa jẹ́ ìtẹ̀wọ́gbà níwájú ọlọ́run gbogbo nǹkan àníyàn wa máa jẹ́ ìtẹ̀wọ́gbà gbogbo nǹkan tá a wá ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe o a dúpẹ́ lọ́wọ́ yín fún sọ́pọ́ọ̀tì yín lórí channel yìí mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àgbàlagbà ọkùnrin obìnrin ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up ọlọ́run aláàánú a dúró ti gbogbo yín o òkè òkè ni ọlá yín a máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.